ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قف الله وبا باتي شنو فوالات قدي لوري ترى العقيدة الواسطية للشيخ الإسلام ابن تيمية رحمه الله tí a ń bá kíkà rẹ̀ lọ gbogbo àwa tí a ń láǹfààní láti gbọ́ra kíra pẹ̀lú gbọ́ra salamu alaikum wa rahmatullahi wa barakatuh níbi tí a bá kíkà tíra náà dé wọn náà ni ìfibẹ́tu sifati ridha والغضب والسخط والأسف والكره والمقت قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم رضي الله عنهم ورضوا عنه وقال تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وقوله تعالى ذلك بأنهم تبعوا ما أسخط الله وكري رضوانه وقوله تعالى ولما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين وقوله تعالى ولكن كره الله انبعاثهم وقوله كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون شيخ الإسلام تيمية رحمه الله انتي وقسن ترأيي هنا نيالاي نقرأ عقيدة آل السنة والجماعة نقرأ تنشي pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba èyí tí a kà ní ìjẹjọ òun náà ni ìròyìn pé ọlọ́run ọba ọba oní àánú ni ọba oníkẹni òun náà ń pè ní sífàtò rahma sọ àṣàlàyé wípé inú ìròyìn tí a gbọdọ̀ máa fi ròyìn ọlọ́run tá a sì gbọdọ̀ dì ni ìròyìn ìkẹ́ náà ni ọ wà bákan náà ìtawà kí òun náà ni ithbat ìfirinlẹ̀ sifati rida àwọn ìròyìn tó ní ń ṣe pé ọlọ́wọ́n bá máa yọnu ìròyìn yíyọnu wal ghadab àti ìròyìn pé ọlọ́wọ́n a máa bínú wa sukhuti ìpè a máa bínú sí nǹkan náà nìyẹn pé a máa ṣàìfẹ́ràn nǹkan àwọn nǹkan kankan wòl ẹsẹ̀f ipe ọlọ́run bá máa ń banújẹ́ sí nǹkan mi pé á ní kíní yìí inú mi ìdùnnú sí wòl kúrè ọlọ́run bá máa ń kórìíra nǹkan wòl mákútù ipe ọlọ́run bá a sì máa fìyà jẹ yàn gbogbo àwọn ìròyìn yìí àwọn ìròyìn tí ó súnmọ́ra wọn ni tó sì jẹ́ pé ìròyìn ọlọ́wọ́n ọba náà ní gbogbo ẹ̀ ẹ́ rí i pé a ṣàlàyé wípé gbogbo ní ti àwọn nǹkan tó jẹ́ qaida yẹn ni pé àwọn òfin tó pàtàkì láti ibi gbogbo tá a bá ń sọ pé ìròyìn àbí ọ̀rọ̀ yìí o ìròyìn nípa àkídà alùsùnà ọ̀jàmáà àbí àkídà alùsùnà ọ̀jàmáà nípa ìròyìn ọlọ́run ọba ni àwọn kọ́ídà kan ń tá a gbọ́dọ̀ mú lọ́wọ́ òun náà ni pé ìròyìn yẹn أن نصف الله سبحانه وتعالى بما وصف به نفسه كارون يولون ولون كنتولون وبافي رنيارا أقول ملوه tán bá ní pé ìròyìn yìí ìròyìn ọlọ́run ni n ta kọ́ mọ́ wádìí kí ni pé sọ́lọ́run ọba ló pera rẹ̀ bẹ́ẹ̀ àbí ìròyìn yìí ìròyìn tó ní ń ṣe pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba máa ń ṣe ni àbí pé sọ́lọ́run ọba ló sọ pé òun máa ń ṣe é ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká tó wá máa pé bóyá kò kí ń ṣe ọlọ́run ká mọ̀ pé anabi sallallahu alaihi wasallam ó ròyìn ọlọ́run ọba pẹ̀lú ìròyìn yẹn nínú hadith tó lálàáfíà tani pé anabi ah, ló sọ pé ọlọ́run ọba rí báyìí ọlọ́run ọba máa ń ṣe nǹkan báyìí ìròyìn tó ọlọ́run ọba níní so kọ́ ìdà àkọ́kọ́ nù so bákan náà àgbọ̀dọ̀ wá yí àgbọ̀dọ̀ change ẹ̀ kọ́dà àgbọ̀dọ̀ wá mọ́ ní kí báwo ló ṣe rí gangan sọ àwọn eléyìí ni àwọn qaida tó wà nínú ìròyìn tí wọ́n bá ń sọ nípa sifatullahi subhanahu wa ta'ala inda ahli sunnah wal jama'a wọ́n ni nuthbituha kama athbataha li nafsihi aw athbataha rasuluhu bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn tá a kà yìí ìròyìn rọ́nù ìyọnu sí nǹkan ìbínú sí nǹkan ìkórira nǹkan ìbànújẹ́ lórí nǹkan kan lẹ́yìn náà ìfìyàjẹ nǹkan àwọn ìròyìn yìí ìròyìn tí Ọlọ́hun bá fi rinlẹ̀ rẹ̀ ni bákan náà gẹ́gẹ́ bá ti ṣe mà pípé ìròyìn Ọlọ́hun ọba ọ̀nà méjì náà ni ó pín sí àwọn ìròyìn kẹ́mẹ́tọ́ pé àwọn ìròyìn tó ní ń ṣe pẹ̀lú zaatu ọlọ́run yẹn ni pé n ti jẹ́ ìròyìn zaatiya òun ni ìyàsífàtú aláṣímàtí lẹ́lmọ̀ọ́sùfì dáìmà ìròyìn tó ṣe pé a máa rí lára nǹkan tá a bá fẹ́ ròyìn nǹkan yẹn tá fẹ́ ròyìn rẹ̀ a máa rí mislu sífàtú wájìhí bí ká ròyìn ojú ìròyìn ojú ọlọ́run bá fi rinlẹ̀ fúnra rẹ̀ irú yìí nísìn sifátù dàtí àlápè ìròyìn ọwọ́ sifátù dàtí àlápè torí téèyàn ó rí lára nǹkan téèyàn ń ròyìn ni kódà bá ṣe pé ẹ̀dá kan náà lèèyàn bá ń ròyìn inú àwọn ẹ̀dá tó bá ní ojú kínní nì ẹ lè náwó sí pé a ah, ojú rè ọwọ́ rè so wàlíyẹ́d wàsámọ̀ àbí gbígbọ́ ọ̀rọ̀ wàlbásọ̀rọ̀ àbí ìrìnà wilkalam àbí ọ̀rọ̀ sísọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sifatu dhatiya ni wọ́n ń pè àwọn ìròyìn tá a máa rí lára ẹni tá a bá ń ròyìn ìròyìn kejì nínú àwọn ìròyìn ọlọ́run òun ni asifatu alfi'liya àwọn ìròyìn iṣẹ́ tí pọ́lọ̀ ní máa ń ṣe àwọn iṣẹ́ yẹn but ìròyìn ni ó máa jẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn ìntawáfẹ́ kà lónìí nínú àwọn ìròyìn iṣẹ́ ni ọlọ́wọ́n bá sọ pé radiyallahu anhum wa radu anhu ọlọ́wọ́n bá ní òun ọlọ́wọ́n bá òun yọ́nú sí àwọn sọ̀hábà wa radu anhu àwọn náà yọ́nú sí ọlọ́wọ́n yẹn kó ń rọ́nú sáwọn mùmìnì لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه اللهم بقى وان ذلك لمن خشي ربه اللهم بني إن الذين آمنوا àwọn tí wọ́n ní tó jẹ́ olùgbàgbọ́ òdodo wa amilu salihat tí wọ́n tó ń jannatun tajri من تحت al-anhar aljanna ẹni pé ọgbà ìdẹ̀rọ ọlọ́run tó ṣe pé àwọn akérèmọdò yóò mọ sàn lábẹ́ rẹ̀ wọ́n ní khalidina fiha abadan wọ́n máa ń bẹ́ẹ̀ lọ nínú aljanna yẹn gbére ní ọlọ́run wa ní radiyallahu anhu ọlọ́run ọbọ̀ yọ́nú sí wọn ọlọ́run yọ́ yọ́nú sí wọn wa radu anhu àwọn náà yọ́nú sí nǹkan ọlọ́wọ́n bá fi ṣe wọ́n ní ẹ̀san olóore so ẹ́ di pé n ta nídìí gẹ́gẹ́ ni pé sífọ̀tò rírọ̀ ìròyìn pé bá máa ń yọnu ẹ́ di pé ó ṣe clear nù Qur'an ọlọ́run ìyẹn ni pé ara ìròyìn ìyẹn ni pé iṣẹ́ tóun ó ṣe tóun máa ń ṣe òní tóun máa ń yọnu radiyallahu anhu ọlọ́run yọnu sí wọn ẹ́ di pé tábà ń sọ pé ìyọnu ọlọ́run gẹ́gẹ́ bí kọ́ídà tí mo ti mú wájú ìyẹn ni pé tí mo ti mú kọ́ídà kan wájú pé n tá a máa fi kún ìròyìn ọlọ́run gbogbo ìròyìn rẹ̀ a bá fẹ́ ròyìn a kọ́kọ́ mọ̀ pé ọlọ́run ọba ló fi ìròyìn rinlẹ̀ fúnra rẹ̀ ẹ̀dínà láti rí nínú alukur'an yìí ọlọ́run ọba ní radiyallahu anhu ọlọ́run ọba yọ́nú sí wọn tó yíyọ́nú tó wọn sose wàá rí ìyọnu táwọn mẹdámẹ nìyàn huwa imbesatul qalbi ila al-mardiyya anhu oníkẹ́miyàn kó túká sí ẹni tí èèyàn yọnu sí ẹni pé nǹkan kan tó ń jẹ́ ìkórira kò sí nínú ẹ̀mí rẹ̀ sẹ́ni wọn. wa zuhurul bishri wal farah bákan náà kí ló fi ìdùnnú hàn síyàn ah, nínú pé lágbájá á ẹ̀mí rẹ̀ yọ síyàn tó bá níta lẹ̀mí rẹ̀ yọ síyàn òun ní ta bá ti ti ń rẹ́rìn-ín ti àni ẹni yìí á ó ti ẹ̀yọ́nú sí yàn torí pé kíni tí ó ń jẹ́ tó máa ń jẹ́ ẹni ẹ̀kẹ́dọ́ tí ó máa kọ̀bọ́ pé ẹni yìí á ah, ọyọ́nú sí yàn ó náà láti rí wọn lè jẹ́ kí wọ́n kọ̀ yọ́nú sí ọ gan ní ti ń bẹ nínú rẹ̀ sí ọ kó bá ti ọ yọ́nú ìbá tó yọ́nú sí ni gan wọ́n sùúrù yìí kí náà rí ó àmọ́ta bá ń sọ ìyọnu fi hákìlá nípa tọ́lọ́run a lè fi ìyọnu rẹ̀ rídọ́ tọ́lọ́run a lè fi wéta àwọn èèyàn káwa ní òkè omi pé inú rẹ̀ náà yíyọ́ sí yàn yóò wá rẹ́rìn báwa náà sí wọn rẹ́rìn àkùsíntọ́kàn o nípa ni ọlọ́run yíyọnu sí yàn ọlọ́run ló ní pé radiyallahu anhum òun yọ́nú sáwọn ẹni yìí náà ni ẹ́rì mọ́sọ́lẹ́ kan pé nínú àwọn ẹni kọ́ ìdàtàgbọ̀dọ̀ mú lọ́wọ́ yẹn ni pínú àwọn lọ́ọ̀ tágbọ́dọ̀ mú lọ́wọ́ lórí ìròyìn ọlọ́run ọba tó bá ní í ṣe pẹ̀lú iṣẹ́ àbí ìròyìn orúkọ àkọ́kọ́ ni pé agbọ́dọ̀ gbà pé a rí nínú Al-Qur'an àbí nínú hadith ẹ̀kejì wá ni pé a gbọ́dọ̀ ṣe tààtìlù rẹ̀ pé kò ní ìròyìn ìyọnu jèrè wíbẹ̀ tó bá kan náà a gbọ́dọ̀ tún wá sọ pé yẹnì kàyífìyà lánàá kàyífò a gbọ́dọ̀ sọ pé ìyọnu ajẹ́pọ̀ ní òṣèwá yọnu yẹn náà o kò sí wà ń bẹ̀ tí wọ́n á dì ń gbàgàdà yóò dì mọ́ àbí yóò bá lọ́wọ́ àbí yóò rẹ́ni sí kò sí nǹkan pẹ̀lú yóò mọ́mọ́ wádìí rẹ̀ káàkiri wala nadrima kayfiyatu a máa ní ẹni kó máa ní ìdààmú lórí kíbù làwọn alùsùnà sí mọ́ ní pé àgbòrò mọ́ wádìí pé báwo ló ṣe rí torí àwọn kan ní sàwọn àṣàyọrọ àwọn sọ pé tí wọ́n bá ní ọlọ́wọ́n bá máa ń yọnu ni ah, a ní pé ní ìyọnu wọn wà ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni òun náà ni wọn ní ṣòro rahma ipe ìkẹ́ni ìfẹ́ kẹ́ni ní ń jẹ́ ìyọnu tọlọ́hun ah, eléyìí kò mu torí pé kí ni tẹ́bá ní kí ló dé tẹ́ fi wí bẹ́ẹ̀ wọ́n ní à ah, tabalọ́lọ́ ń yọnu á máa fi ìyọnu yẹn wé títí àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn bí a fẹ́ mọ gbogbo ẹlòmí ọ̀fẹ́ ní kí sí ọlọ́nà wa dì mọ́yàn ni àbí ṣé wàá tújú ká sí ọ ni ṣé wàá ṣe kíní kan ni àwọn yìí wọn làwọn wò pé àwọn fẹ́ fọ́ ọlọ́run ọba mọ́ èròǹgbà àwọn àṣà ìrọ̀rùn lọ́pọ̀lọpọ̀ ìpè á ah, fẹ́ fọ́ ọlọ́run ọba mọ́ náà ni ó ẹ̀ lè rí inú tíra àkàídà àkídà alùsùnà jama kẹwàárí wọn kí wọ́n kàfàrà àwọn àṣáyìnrọ̀ wọn kì ń kàfàrà wọn látara pé kí ni àwọn àṣì táwọn àṣáyìnrọ̀ kiri tán kú sí àwọn àṣì tó mọ ní níwọ̀n ni bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣe pé wọ́n fi ń kan lọ́wọ́ balábùkù ní táwọn hmm, hmm, kó kankan so fi awil warumbihi tenziha inú ọ̀rọ̀ wọn táwọn sọ ni wọ́n ní gbogbo àwọn ìròyìn ọlọ́run tẹ́ bá ti rí pé àwọn àṣà ìrọ̀rùn máa ń wíbẹ̀ o wọ́n ní ìròyìn ọlọ́run tẹ́ bá ti rí kó fẹ́ máa ẹ̀fẹ̀ rí pé ó fẹ́ máa jọ tèèyàn yí padà síta wílò rẹ̀ kó fi fọ́ ọlọ́run ọba mọ́ warumbihi tẹ̀nzíhà kó fi fọ́ ọlọ́run ọba mọ́ ẹni kó fi fọ́ ọlọ́run ọlọ́run kíyàn ní pé ìyọnu tọlọ́run ọba èèyàn lè fi wé téèyàn oṣù gbọdọ̀ ní kì í yọnu tó ló ti fi rinlẹ̀ pé òun máa ń yọnu sí èèyàn ẹtú wọn níbo mi ọlọ́run tó ní pé ìgbà tọ́lọ́ ní as-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar wal-ladhina ittaba'uhum bi ihsanin oni radiyallahu anhum wa radu anhu wa a'adda jannatin tajri min al-anhar ذلك الفوز تحته تجري تحت تجري تحتها الأنهار جزاكم الله خيرا والله بني السابقون الأولون أو توجا وساجوا أو إني أقوى من المهاجرين إنه أعطوا سيجرى بالنبي والأنصار او أعطوا النبي سيجرى أعطوا النبي نالي جوار مدينة والذين اتبعوهم بإحسان أعطوا تبعوا تليوان pẹ̀lú dáadáa ọlọ́run na ní radiyallahu anhu ọlọ́run ni mo yọ́nú sí wọn ó túmọ̀ sí bọ́lọ́run sí yọ́nú sí àwọn tó yọ́nú sí àwọn àtàwọn gbogbo ẹni tó bá tẹ̀lé wọn náà tó gbẹ́sẹ̀ lé ìlànà wà nínú ibi tó ní agbára náà ni ayé yìí jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ súnà ibi ìgan làwọn afá ẹ̀sìn náà fi ń ṣẹ̀rí sàlàfíà ní pé ìgbàgbọ́yé ẹ̀sìn gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn sọ̀hábà ìní àkídà kí àkídà yẹn kó ṣe dédé tí àwọn sọ̀hábà nàbí ridwanullahi alayhim tí àkídà bá ti yapa tí wọ́n ayékúntọ̀ ọmọ kíyèsí ara rẹ̀ àkídà táwọn sọ̀hábà ò ní ẹni tí bá ti ń ní kọmọ kíyèsí ara rẹ̀ kódà rẹ̀ sì tán wá kíyèsí pé tọ̀ ọ̀dà nǹkan kan nínú àwọn àkídà rẹ tó dì mẹ́mí níbo ló ti rí sàábẹ̀ wo ló ní bẹ́ẹ̀ ẹ̀rí pẹ̀lú àwùjọ tá ń ṣẹ̀ mí àwọn oríṣiríṣi àwọn àkídà náà ni ọ wà tí ó sì mọ̀ fẹ́ra wọn ti sí pípé ó ń súnà làwọn kódà tẹ́ bá tó ní wọn ń tó ọba bá lọ jáde ò lé ní imanu yakin káwá bí ọ pé sàábé wo ni ọgbọ́ yìí látọ̀dọ̀ ànábì báwọn sàábé wo ló fi jọ bóyá ni pé tán bá trace wọn ò rí pé ibi tá yẹn ibi tó ti originate wá ni wọn rí pé ọkùnrin kan tó ń bẹ ní tó India òun ló dá ní àwọn sì ní lónìí àwọn kan gbogbo bídíà náà ni kúfúrú gbogbo ẹ̀yányá kúfúrú ni a mọ̀ wá bí ọ pé sànàbí ò ṣàlàyé bídíà ni anabi ṣàlàyé rẹ̀ anabi ni kullu bid'atin dalala dalala anabi pé o sànàbí ọmọ kúfúrú pé wọlọ́ba wá pé wọlọ́ba pé anabi tí ó máa pé wọlọ́ba wí wọlọ́ba wí anabi ọmọ wí pé kúfúrú ni anabi tó ní sibabul muslim fùsùnkún wàkítàlù kúfùrùn adábìnrin kò bú mùsùlùmí ìwà ẹ̀pù kí ni kọ́ wa máa bá mùsùlùmí jà kúfúrú ni sẹni pé àmọ́ kúfúrú ń dúnà kúfúrú ni sànàbí ni ọwọ ni ma kúfúrú tí wọn lágbá wíta yìí gbé sí òun so ibi ilẹ̀ ti mọ̀ pé àwọn eléyìí wọ́n ṣe ọ̀nà kì í ṣe súnà nàbí sallallahu alaihi wasallam náà ni àkídà tí wọ́n ní bákan náà ẹtún wá bí pé sàábẹ̀ wo ló wá gbọ́ ibẹ̀ ṣe gbọ́ ibẹ̀ yìí ẹ̀rí pọ́lọ́ ní as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladhina taba'uhum bi ihsan àwọn tán tẹ̀lé wọn nípa àkídà wọ́n tẹ̀lé wọn nípa yẹni ìbádà tó ju àwọn sàhábà ọlọ́ni radiyallahu anhum wa radu anhu ọlọ́ni mo ti yọ́lu sí wọn bí ta fẹ́ lò náà nù radiyallahu anhum ọlọ́ni mo yọ́lu sí wọn. سوف أثبت أنه رضي عنه ودل أنه يرضى وأنه رضوا عنه ẹni pé níbi àyà yìí a rí gbọ́ ipò lọ́wọ́ bá ó yọ́nú sí àwọn sọ̀hábà ó yọ́nú sáwọn tó bá jẹ́ onígbàgbọ́ gẹ́gẹ́ bí sọ́nà suratul bayyina àwọn ọmọ àlìjẹ́nà náà àtàwọn sọ̀hábà tó wà àlìjẹ́nà náà ọlọ́ni gbogbo wọn àwọn náà yọ́nú sí òun yọ́nú títí wọn ni pé yẹni pé tàwọn sọ̀hábà yẹn àwọn tó wà àlìjẹ́nà wọn ni pé qana'atuhum bima ahatahum ọlọ́wọ́n máa ayọ̀ ọkàn wọ́n máa ní lórí nǹkan tọ́lọ́ bá fún ọlọ́wọ́n sọ fún àwọn àlìjẹ́nà wípé alọ́rọ̀dìtùm ṣe yọnu torí mi ọlọ́run ti yọnu sí sẹ́yìn náà yọnu wọ̀yàkùlù náà wọ́n máa lànà lànà ọ̀rọ̀ àwọn àlìjẹ́nà wà mọ́ ní àá kí ló dé sunan ni ọlọ́wọ́ bá sọ pé sabiqu ila maghfiratin min rabbikum wa jannatin ardu as-samawati wal ardu u'iddat lil muttaqin ọlọ́run ní tó yẹ kẹ́ máa sáré wá òun ní tẹ́mi ọlọ́run fún yàn rí ẹ̀ lè láyé kó ní gbogbo ayé ọlọ́run ni àwọn ọmọ àlìjẹ́nu ni pé kílódítà níyọnu ntẹ́ni kò nírí là ń ní yìí mínàlá àìlẹ̀mí kọ́lọ́kọ́ ṣàfiwá sínú ẹni tí ó wọ àlìjẹ́nu náà ọlọ́run tún ní ẹni alamtabuyọ́tọ̀ ojú àná alamtubayyid ojú àná ìwọ ọlọ́run ti jẹ́ kójú alam tudkhilna aljannata wa tunjina minan nar ó ti fi wá wá aljanna ó ti là wá níbi iná kí ló dé ní yọnu sùúrù eléyìí ni ìyọnu fọmọ ẹ̀dá mẹ́nìyàn tí ó ṣẹlẹ̀ sí ní tó bá ní aljanna so gbúrú eléyìí láfimà pé tá bá ní ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ìròyìn ọlọ́run òun náà ni pé máa ń yọnu kò wa ní ògìgì ẹ̀rí pé inú àwọn àdìsàn Nabi sallallahu gan anabi ni inna allaha yarda lakum thalath kọlọ yọnu sí nǹkan mẹ́ta fún yín kẹ́ máa ṣe an tu'minu an tuwahiduhu an ta'buduhu wala tushriku bihi shay'an kẹ́ máa sin Ọlọ́run kẹ́ máa kẹ́ máa ṣẹbọ sí ara tọrọ ọba yọnu sí tí máa ń dùn tí máa ń dùn mọ́lọ́run ni ni kí wọn máa ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run so lẹ́yìn náà ìrántí ọkà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn olùsí ó kórìíra òun ni pé qil wa qal wa idha'atul mal ó kórira kẹ́ ẹ máa lọ lè sọ pé wọ́n wí wọ́n gbọ́ wọ́n sọ wọ́n gbọ́ wọ́n sọ ẹ̀tún gbọ́ báyìí ẹ̀tún gbọ́ báyìí àbí kẹ́tì ẹ̀ máa fírímù rọ fún ara yín tẹ́ bá wo ẹ̀ńtẹ̀l subhanallah ọlọ́run kọ́ máa ṣàṣàánú fún yàn ni oríṣiríṣiríṣiríṣi náà ni kọ́lẹ̀ lómi wọ́n máa fẹ́ra wọn táwọn lè súnà wọ́n gbọ́ wọ́n sọ yìí náà gbogbo ìsẹ̀mí ayé tí wọ́n kan gbọ́ wọ́n sọ wọ́n gbọ́ wọ́n sọ so kọ́lọ̀ kọ́ máa ṣàṣàánú fún wa lẹ́yìn náà wà ida'atul mal kí ọmọ ra owó láre anábì ní ọlọ́wọ́ bá kórìíra rẹ̀ bó ṣe wá ní àdísì ní yarda ankum thalath wa kariha ankum lakum thalath ọyọ́ ní sí nǹkan mẹ́ta ó sì kọ̀ nǹkan mẹ́ta fún yín tó ń ta fẹ́ ló ń bẹ̀ ni pé nínú ìròyìn iṣẹ́ ọlọ́wọ́ ọba tí máa ń ṣe òun náà ni pé ọlọ́wọ́ ọba ọba tí máa ń yọ́nú ni lẹ́yìn náà wal níbomi ọlọ́run ẹni àìsẹ́rí àsókùtù wal ghadab bí mutaradhifa ni wọn ìtumọ̀ kan náà ni wọ́n máa ń ní báyìí ọlọ́run bá bínú sí nǹkan báyìí mẹ́nu àdísìn ní kọ́ wa sakhita ankum mẹ́nu àdísìn náà tí wọ́n ọlọ́run bá kórira ọkọ̀ ó bínú sí nǹkan báyìí bí kẹ́ máa ṣe ghadiba wa sakhita tó bí ìtumọ̀ kan ni tó ọlọ́run bá sọ̀rọ̀ alukurani ó ní dhalika ẹ̀rí pé tó wà ní ṣe kí wọ́n gàgán nínú ayà yìí wọ́n ní ó tún sọ ọlọ́ni ẹni tó bá màmá tó pa mùmíní tó màmá tó pa mùmíní fajaza'uhu jahannam ọlọ́ni ẹ̀san tọ́lọ́wọ́n ọ̀sán fún tọ̀hún iná jahannama ni ọwọ́ kí wọ́n mọ̀ máa pààyàn sọ́bọ́ yọ ọyọ̀ àdáni abọ́yọ̀ ọbẹ̀ ni abọ́yọ̀ ìbọn ni gbogbo tó sábà fi ń pààyàn so bí ilẹ̀ ó ti ma àwọn àkídà burúkú ti ń bẹ̀lẹ́mí àwọn èèyàn àwọn jama takfiru àtakfiru gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá ti sí lára tiwọn kódà kò sí súnà jù bẹ́ẹ̀ lọ tó sí nínú ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe wọn so àbí o ti wà láàrin wọn rí wọ́n rí pé ah aburú lẹ́ ń ṣe yìí ah ìlànà yìí takò lára nàbì sallallahu alaihi wasallam ó ti di kẹfì lórí wọn nù wọn lè pọ́ irú ẹni ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì pẹ̀lú àwọn jama takfiru tán kí wọn ní Boko Haram tí wọ́n ma sọ ni kèfèrí lágbájá kèése kèfèrí nìkan wọ́n lè pa ní tòmọ̀tán sọ tán bá rúkò ìgbújẹ́ wọ́n lè gbé fún tọ̀hún jẹ so gbúrú nǹkan báyìí aburú láńlá sí ni tọ́lọ̀ ní wàmẹ̀ qatala mu'minan wa man yaqtul mu'minan muta'ammidan wa jaza'uhu jahannam ọlọ́ni ẹ̀sán tó wọ́n sọ ni pé iná jahannama ni ẹni ọwọ́ ní tó tó mọ̀ máa pa so wa ghadiba Allahu alayhi bínú sí sóbi pé sífàtàlù gọ́dọ̀ bùnú ìròyìn kọ́lọ́n ọba máa ń bínú ara rẹ̀ lélẹ́yìí sọmọta bá wọn ṣàlàyé nípa ìbínú ṣe wọn pé ìbínú títí ọmọ ẹ̀dá mẹ́nìyàn ìmọ̀ ń wáyé láti ibi gàlàyánú kọ́lbì òní kẹ́mi yẹn ó rú kẹ́mi ó rú kí nǹkan bíyàn nínú kẹ́mi wá rú kọ́kàn rú òun máa ń fa ìbínú kẹ́rì pé asọ́lẹ̀ kan ibi tá fẹ́ sọ nípa ti ọlọ́run ọba àgbọ̀dọ̀ máa ní ajẹ́ pé àṣẹ ìbínú tí ó bí òun ìbínú tí wọ́n náà ṣe rú òun náà ní tọ́lọ́nù wá sí òṣèntọ́kọ̀ pẹ̀lú yẹun wọn lọ́wọ́ bí ṣe máa ń bínú rẹ̀ ti bá wọn á pé máa ń bínú sì gbà pé máa ń bínú pé báwo ní ṣe máa ń bí ìbínú yẹn náà ni ènìyàn bá bínú ojú rẹ̀ ọ̀pá so ojú rẹ̀ ọ̀pá kankan ojú rẹ̀ ó yí padà òṣèntọ́kọ̀ pé síbi tọ́lọ́run so torí pé kí ni ẹ máa wò ó ẹlòmíì lè máa wò pé ah bóòlù ṣe lè rọrùn ẹ wu àwọn dábàá ta níyẹn gan gbàmí tí wọn bá dábàá yẹn máa pé ah, inú dábàá yìí ń dùn gbàmí ẹ sì máa pé inú dábàá yìí pé ah, dábàá yìí ti bínú o so ṣé a lè fi bínú dábàá ká fi wé tiwa sẹ̀pẹ́ tẹ́lẹ̀ bá bínú nìsí olè bá kúra mọ́lẹ̀ ẹlòmíì bínú yọ̀ lè yọ̀ nǹkan tí so ṣé irú bínú ni dábàá so kọjọ́ra wọn so ìdàn tó máa ń fi ìbínú tiwa wí tọlọ́run bákan náà lè fi yọnu tiwa wí tọlọ́run kò gbọdọ̀ jìnnà nínú àgbọ́yé wa tó ní pé ọlọ́run ọba máa bínú ogun tọ́lọ́run bá ti wá ní ọjọ́ ìbínú ṣẹ́rí àǹfààní tájẹ́ níbi ká mọ ìròyìn ọlọ́run ọba lélẹ́yìí tọ́lọ́run bá lóun yọnu á jẹ́ kí mùsùlùmí ọgbọ̀dọ̀ wa máa múra sí iṣẹ́ tọ́lọ́run lóun yọnu sí òun nǹkan ọba lè wá rí ìyọnu rẹ̀ òun ń gbọdọ̀ múra sí iman kí n múra sí àkídà tó dáa kí wọ́n múra sí ìbáàdà ọlọ́run bá ló máa ń fẹ́ràn ẹni ẹni tí òun bá ẹni tó bá máa ń ṣe ìbáàdà ọlọ́run bá máa ń yọ́nú sí ṣògbúrú àwọn nǹkan wọ̀nyí ni mo á múra sí ntọ́lọ́run bá ní òun máa ń bínú sí ẹwúrú lé nìsọ́lọ́ ni tó bá ń pààyàn òun bínú sóńtọ̀ òun tó túmọ̀ sí pé mùsùlùmí ó gbọ́dọ̀ sọ́ra fún báwo ni ẹ̀mí ó ṣe bọ́ lọ́wọ́ òun ó gbọ́dọ̀ sọ́ra pé gbogbo ọ̀nà tó bá lè gbà gbóngbó masínì mọ́ sa erékeré wọn ni yín pọ́dánù à ọmọ tó máa yín pọ́dánù ni àbí mọ́tò ló ń wà ẹnìkan ó ní ọkọ̀ sàúdí lẹ́nu ń gbé ó ní ọkọ̀ sàúdí ló ti mọ́hùn la tí bá ń wa mọ́tò lọ báyìí tí bá ni bẹ́ẹ̀ lọ yóò dùn ni láàrin títì torí pé níbi àwọn láwọn ìsá fún mọ́tò ní ní sàúdí tó bá ti mọ́ báyìí ọkọ̀ ní ọ̀tọ̀ ìfúnra rẹ̀ ní ojú tó ló ti mọ́ kíni pé tóun bẹ lẹ́yìn náà fìtínà tí ó kó sí lọ́dọ̀ ìjọba so káàtì wá sọ pé ẹlòmí tí wá sọ pé tí wàá máa fi lérí pípa yẹn ni pé òun sóògùn ń sànákàlẹ́ sí ọ ń pọ́ kọ́dọ̀ burú fún àwọn ará àlọ́rin débi pé wọ́n tó máa ròyìn àwọn bàbá kan bàbá tó yẹ kí wọ́n máa ń pààyàn ẹni tó bá ní kó kú yóò kú àwọn ẹni ọlọ́run ní ká àà ah, bóòlù ẹni ọlọ́run ó ṣe máa pààyàn bóòlù ẹni ọlọ́run ó ṣe máa pààyàn wọ́n ní ẹ̀ntọ́ máa ní ọmọ ọbẹ̀ ní ọmọ ọbẹ̀ wọ́n ní ọmọ ọbẹ̀ kò ní bẹ́ nìkan wọ́n fún ọjọ́ méje wọ́n ní okùn ọjọ́ méje yóò sì kú náà ní àà so bóò ní ẹni tó bá jẹ ẹni ọ̀rọ̀ lóṣù máa attempt pé láti pààyàn wọ́n ní ẹni tó bá pààyàn wọ́n bínú tó ń tọ̀ wọ́n o bínú tó kájìnà sí ara ń ta fẹ́ rí ń bẹ̀nu ìròyìn náà ni pé a gbọ́dọ̀ fi ìbínú tọlọ́run a gbọ́dọ̀ fi wé títí àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn ẹ̀rí pọ́lọ́ bá sọ báyìí ń gbómi nínú àyà mi ó ní dhalika bi annahum ittaba'u ma askhata Allaha wa kariha ridwanahu ọlọ́ni ṣe ra wọn kẹfìrí yìí ittaba'u ma askhata Allah ntọ́lọ́wọ́n bá bínú sí náà ni wọ́n máa ń ṣe náà máa ń ṣe wàkẹ́rì wú rẹ̀dọ̀wánà wọn wá kó nira yọnu ọlọ́run torí ẹni tó bá ti di pé ìbínú ọlọ́run ọba ní ma ń ṣe má sì kí ní ìmọ̀ ọlọ́run ọ̀fẹ́ tó tó múra sí tó tó múra sí máa rìn báyìí má ìwọ obìnrin má sì rà lẹ̀ má ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó ní pé wọ ọkùnrin náà anabi ní kò dá kí ọmọ sí sòkòtò báyìí irú àbáyọ̀ ọ̀dá kí ọmọ jí kọ́kọ́ jí kí sòkòtò rẹ kọ́ máa dé púpọ̀ ẹ̀sẹ̀ anabi ọ̀fẹ́ ọlọ́wọ̀n ọ̀fẹ́ lónìí ẹ̀ kíni so kẹ́rì hu rẹ̀dọ̀wánà ó ń sin tọ́lọ́wọ́n ọbọ̀ yọnu sí omi pé ìbínú ọlọ́run lèèyàn fẹ́ nù bẹ́ẹ̀ ni gbogbo tó bá ní ń ṣe ọlọ́run ọ̀fẹ́ irọ́ ọlọ́run ní iyyakum wal kadhib anabi sallallahu alaihi ní pé ọdọ́wọ́ yín ẹ̀jìnà sí irọ́ àdéṣe Bukhari ni ẹ fi irọ́ kalẹ̀ ẹ̀ ń máa oní pé kí ni wa innal kadhiba yahdi ila al-fujur irọ́ ni máa ń líìdì yàn dé gbogbo ìwà bútí yàn bá ṣe láyé irọ́ ni ó líìdì yàn dé bẹ́ẹ̀ wọ́n ní yẹni wala yataharra ahadukum al-kadhiba hatta yuktaba inda Allahi kadhaba ọlọ́run ní tẹ́lu yìí tẹ́ àníbi ọlọ́run ni ẹ fún kọlẹ̀ sórí òkúrọ̀ omi para àwọn tọ́lọ́wọ́ bá bínú sínú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ọmọ ṣe jàǹbá gbogbo àwọn oríṣiríṣiríṣi tọ́lọ́wọ́ bá lóun ọ̀fẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa jìnà sí i so látara pé kí ni rí ìbínú ọlọ́run ọba nínú hadithi kan bẹ hadithi shafa'a hadithi yẹn bẹ nínú bukhari anabi ni inna rabbi qad ghadiba yawma al-qiyamati ghadaban lam yaghdabu qablahu mithla wa lan yaghdabu ba'dahu mithla tó bá jọ gbin sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n bó bínú ní ìbínú tó ṣe pé Allahu Akbar kò bí irú ìbínú yẹn rí lẹ́yìn tó bá bínú yẹn tán kò wá tó ní bínú rẹ kò ní bí irú ìbínú wọn bẹ̀ má ẹni pé ìbínú ọlọ́run tí ó lágbára jù òun náà ni ìbínú ọjọ́ gbin ká mójútó ìbádà wa ká mójútó àkídà wa gbogbo ọ̀nà tó bá ti ní pé kíní yìí o ọ̀nà tó máa ń fa ìbínú ni níbi láti rẹ̀ gbígbà tọ́lọ́ ní pé ẹ̀nẹ̀ dhalika bi annahu tabahu ma askhata Allah ẹni pé àwọn ẹni yìí wọ́n ń tẹ̀lé nǹkan tí ó bí ọlọ́wọ́n nínú wa karihu ridwana ẹni pé synonymous ni pé àwọn èdè tó máa ń túra ni máa ń túra wọn tó máa ni wọ́n jọ ní so ìbínú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba fi rinlẹ̀ wípé òun máa ń bínú so àná agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ wípé ọlọ́wọ́n ọba ọba ti máa ń bínú ni nítorí wàá jẹ́ ká mọ̀ kọ́lọ́wọ́n ọba máa ń bínú òun náà ni pé tí yóò fún mi pé ní ìgbà kọ́lọ́wọ́n máa ń bínú ni kí wọ́n máa jìnnà sí tọ́lọ́wọ́n bá ti ní pé ìfẹ́ ìfẹ́ nǹkan báyìí kí wọ́n máa jìnnà sí i sòlè yóò fi mọ̀ pé ajẹ́pẹ́ nìyí àkídà pé ọlọ́run máa ń bínú ń bẹ̀lẹ́ mi rẹ̀ àwọn ẹni tó lóun gbà pé àkídà pé ọlọ́run máa ń bínú lóòótọ́ ó sì ń sin tọ́lọ́run bọ̀ fẹ́ ó túmọ̀ sí pọ́ọ́tì ọlọ́run kọ́ lọ́run máa ń bínú sí ọ̀tún nù so kọ́lọ́run kọ́ ṣàánú wa náà ni táwọn bá ń ṣàlàyé pé ni bàbá ńlá wàhálà ẹni tí ò bá lákẹ́ gbogbo fìsínà ti ń ṣẹlẹ̀ láyé à ń ṣe jàǹbá fúnra wa à ń ṣe àgbákò fúnra wa à ń ṣe oríṣiríṣi fúnra wa kò sí ti ń fa pé àìsí àkídà tó dáa lọ tùmọ̀n tí àkídà tó dábàá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ló mọ̀ pé tó ń ṣe yìí ojú eléré ni ọjẹ́ lẹ́mù ni tí bá ti ń ta kò fi ọlọ́run mọ̀ pé a ẹ̀ ọlọ́run bá mọ̀ mí bínú ọlọ́run ọba ní ń wáyì bínú ọlọ́run ọba náà ní ń wáyì. so bákan náà nínú àwọn ìròyìn ọlọ́run ọba tí sheikh islam Taymiyya rahimahullah tí wọ́n tó fi rinlẹ̀ nínú tíra yìí àkídà wasitiyya òun ni as-sukhut al-asaf al al'asaf asaf ìtumọ̀ rẹ̀ náà ni gọ́zọ̀bù náà ni kí ní ọba àjẹ́sì ní kí ní kí wọ́n bínú sí nǹkan yẹn kí o sí nǹkan tó dóyàn kí wọ́n bínú sí nǹkan wọ́n asafuna intaqamna minhum wa aghraqnahum ajma'in níbi iná átùrí pọ́lọ́ wọn bá fi rinlẹ̀ wípé àwọn ẹni yìí wọ́n ṣe nǹkan tí asafuna

subhanallah ẹ wo àwọn ìjọ nàbí allah salih àwọn ìjọ semud gbà tí ọlọ́run bá rán òjíṣẹ́ sí wọn kí náà sọ fún òjíṣẹ́ wọn ohun tó bá fẹ́ ká gbà fún ọ ká sọ a nídìí kárí àmì ọlọ́run ọba àmì láti nídìí náà ni pé jẹ́ ká rí rànkómi kó jáde láti inú àpáta rànkómi nìkan kọ́ ká tó rí ọmọ àti jáde tán dípò padà takú pẹ̀lú tó padà ṣẹlẹ̀ bẹtọgíyà ọlọ́wọ́n bá jágbe mọ́ wọn ni wọn ni ká mọ̀lá ẹ̀kọ́ jágbe mọ́ wọn wọ́n sì ń jágbe mọ́ wọn lẹ́nu wọ́n sì ń já ka annahum a'jazu nakhlin khawiyah ṣùgbọ́n wọn kú kalẹ̀ tí wọn bí wọn bá jágbe mọ́ mi kémi omi kémi ọ̀tọ̀ sára tẹ́rù ọba sòkòrò àwọn jágbe mọ́ mi kémi ọ̀sọ̀kún sòkòrò gẹ́gẹ́ wà ní bàtà mọ̀lá ẹ̀ka ń mọ́ àwọn ẹni yìí ẹ̀mí wọn sì ń bọ́ lára wọn. so ẹsẹ̀ táyà táyà ya ń já wọn àyà jápọ̀ mẹ́rin ní bíbọ́ ni so àwọn kan ọlọ́wọ́n bá parẹ́ báyìí so wọn wọ́n sì lọ ó ní àádùn fa òun lè àtíyà ọlọ́wọ́n bá bínú sí wọn àwọn ọjọ́ ni yóò jẹlómi lọ́rùn yóò jẹlómi lápá yóò jẹlómi nítan kàánà ń yẹn ni ó ní ẹ̀kánà àjẹsùn nàkìlì ń hàwìyà wọ́n wá dà gẹ́gẹ́ bí bí ẹgbẹ́ ra nkúmi kùkùté ra ẹnu kùkùté làbídùn làbídùn tó bá gé tó wá sí kúkúkúkú kalẹ̀ gbogbo wọn gélérí gélápá gélẹ́sẹ̀ gbogbo ẹ̀ gbogbo wọn sì parẹ́ ẹyán nù. síbẹ̀ làwọn mìíràn lọ́ni wàjà alina àìlíyà ẹsẹ̀ sógbó ẹ̀ ìbínú ọlọ́run ọba náà ni wọ́n fa gbogbo àwọn kan bẹ òjò ní òjò iná òjò òkò lọ́wọ́n bá rọ̀lẹ́ wọn lérí ọlọ́run ni wọ́n lámà àṣàfúnà nígbà tí àwọn ìjọ nàbí ọlọ́yìn Musa yẹni pé àwọn ìjọ Fìràhùn bàtà ní Musa pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n tún sára ni intaqamna minhum ọlọ́run ní àwọn ọlọ́wọ́n ọba ẹni àwọn ìjọ nàbí ńlá nàbí ńlá Nuhu ni nàbí Nuhu ọlọ́run ní agọ́rọ́kọ́tọ́ ayẹ̀ ní agọ́rọ́kùnáhùn ajma'in wọ́n ní gbogbo yányá látẹ̀wọ́n rí yányá sínú odò odò mú wọn sódùn gbogbo wọn bí láti rí pé ọlọ́run obìnú sí wọn kọ́ra ìbínú yẹn kì í ìbínú kékeré so ẹ̀rí pé wàtọ́ lọ́dún ní pé ọlọ́run tó ń ṣàlàyé fún wa nínú ayàmínú dhalika bi annahum taba'u ma askhata Allah ولما آسفونا انتقلنا منهم وأغرقناهم أجمعين بميتون وأشكتون ولكن كره الله انبعاثهم فثبطهم يعني كلا رأوا رؤيا الله وبا تجي رؤيا أو رؤيا فعلية هنا الكراهية القرب القرب كي يقول رانكا كي يقول رانكا sẹni pé kí wọn fẹ́ràn kan náà ni ẹni pé tẹ́bálẹ̀ yẹn kó lóra nǹkan yẹn ọ̀ fẹ́ràn náà ni pé yẹn bínú sí nǹkan yẹn náà ni. ó ní walakin kariha Allahu in bi'athahum fathabbatahum ọlọ́run ní èmi ọlọ́run ọba mo kórira láti gbé wọn dìde ìyìn fẹ́ gbé wọn dìde fathabbatahum ọlọ́run ní kí wọ́n máa bẹ lórí ó fi ẹsẹ̀ wọn ó fi wọn nílẹ̀ síbi tí wọ́n wà náà níbí láti rí pé ithbatul qur'u wal karaha bí ma'ana ìtumọ̀ ní kọ́lọ́run ọba ó kórira kí ẹni àwọn ìwà tí ọlọ́run bá ní kí wọ́n máa ṣe ọ̀nà ẹni wọ́n máa pè ní àlùbógúdù wọ́n yàtọ̀ sí gọ́dọ̀ kí nǹkan tó ara àwọn ìròyìn ọlọ́run ọba ni ẹ̀rí ọlọ́run ọba ni pé nínú anabi sallallahu sọ ó ní inna Allaha fàkọ́ọ̀lá ìní abùgọ́dù fulanan fàbùgọ́dù Allahu akbar ọlọ́wọ́ bá ní tí òun bá nífẹ̀ẹ́ sí èèyàn kan tọ́lọ́n bá nífẹ̀ẹ́ sí èèyàn bá dì sí ẹsẹ̀ wá láti bẹ̀rẹ̀ nù ń tó ń bá fẹ́ràn èèyàn kan náà dẹ̀ Jibril yóò wá kó Jibril ike mi o mo fẹ́ràn lágbájá yìí wọn náà máa fẹ́ràn rẹ̀ ọlọ́wọ́ ni kọ́ mọ fẹ́ràn rẹ̀ sọ́n tó bá jẹ́ ẹni rí láyé àwọn náà wà máa fẹ́ràn tọ̀ àwọn ọmọ fẹ́ràn rẹ̀ tó bá jẹ́ nírí ọmọ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ni tí ọlọ́run ọba tó bá kórìíra èèyàn kan inna Allah idha abghada fulan àwọn abdan tọ́lọ́run bá kórìíra lágbájá tó bá kórìíra ẹnìkan nínú àwọn ẹrú rẹ̀ suntafẹ́ ló mẹ́ni pẹ̀lú àsọ́lọ́ ọmọ kórìíra èèyàn nada Jibril ọlọ́run akú Jibril faqala ọlọ́run àsọ́wọ́n pé inni abghadu fulanan mo kórìíra lágbájá yìí ìwọ náà kórìíra rẹ̀ so Jibril náà wà kórìíra rẹ̀ so ìkárìíra yẹn ọlọ́run wa tó fi sẹ́mi ẹni tó bá tó ń jẹ́ olò nífẹ̀ẹ́ ọlọ́run àwọn náà wà kórìíra ń tọ̀ so ni pé láti bi àwọn èyí tí Sheikh eh, Islam Taymiyya rahimahullah tí wọ́n mú wáyé agbọ́dọ̀ jẹ́ dá lójú pé nínú ìròyìn ọlọ́run wọn ni pé àṣẹ ọlọ́run wa subhanahu wa ta'ala a máa kórìíra nǹkan tábà ń sọ pé ọlọ́run bá ń kórìíra nǹkan àkọ́kọ́ tó lágbára jù ní tọ́lọ́run bá náà ni kí wọ́n máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kí wọ́n máa mú nǹkan míì mọ́ ni nǹkan kí n gbé nǹkan sórí tabẹ́ta ẹbọ ẹbọ náà o sùúrù náà sì ń bẹ níjọ́ kan ní àdúgbò nígboro lọ́rin náà ní o ládùúgbò wa ní wọ́n bá gbé ẹbọ sí oríta mẹ́ta bẹ̀ ẹ dákun ará àdúgbò fẹ́ wá tó wà gbé ẹbọ síbẹ̀ so ará àdúgbò náà ni ará àtàkà kan ò lè wá ará àdúgbò náà ni so ó mì pé ara ń tàjọ ń pera wa ní mùsùlùmí náà ni mọ́ mọ́sálásí wa bẹ̀rẹ̀ pàtó kí asúbà tán pẹ̀lọ́wọ̀n nígbàdúrà rẹ̀ wọ́n tó wá gbẹ́bọ sí àyàrò ní dè mọ́mú wa bẹ̀rẹ̀ sí ní sẹ́ ìpele so òun ni pé ìmítẹ́lómi gbà kó pé ti ń jẹ́ ẹbọ lásán nù ní ah, síta so yìí ò nìkan kọ́ lẹ́bọ gbogbo àwọn kan tí Ànábì sallallahu alaihi wasallam tó bá rí fún apẹ́bọ ní ẹ̀wù lápèjúwe tó súnmọ́ wájú dáadáa òun náà ni ìmọ̀ búra pẹ̀lú nǹkan mi mo fi gbé sí ayé mi búra fún nǹkan báwọn ẹbọ ni àbẹ́wò yà fi gbé sí ayé rẹ̀ búra so ìbúra pẹ̀lú nǹkan míì tí kò kí ń ṣe ọlọ́run ọba ẹbọ ní pẹ̀lú ọlọ́run torí pé tí yẹn bá fi búra àwọn nǹkan yẹn ó ní pàtàkì lẹ́mìí rẹ ni tí yẹn bá sọ pé wallahi mi pọ̀ ọlọ́run ọba tóbi lọ́dọ̀ rẹ nù tó bá ní mo fi sẹ́mi ayé mi búra ọmọ ìpè ìpèsè ayé rẹ ó tóbi bí ọlọ́run lẹ́mìí rẹ nù àbí wo ilẹ̀ tí ń sùn ni so ilẹ̀ tí ń sùn ni so àbí kálùmí ẹlòmí kọ́kọ́rọ́ kan tiẹ̀ èèyàn gangan ní tiẹ̀ tí wọ́n fi búra ọlọ́run kọ́mọ́jà sànú ilé kéwù kan bẹ ẹni ìgbà tó ní oní tó léwu kò lé kéwù nù òun wò pé a ah, òun lè rí kéwù kọ́mọ̀ pé a lọ́mọ kéwù wọn náà ni a ní bá wọn ìbọ́ọ̀bù níbi bídíà wọn so kó gbábẹ lọ kọ́ wá lọ lọ sí àwọn ilékéwú kan kọ́ra ilékéwú mi lè gbé bí táàgì ó lè gbé orúkọ bí ilékéwú súnà lọ́wọ́ tẹ́ni àá tẹ́ni mọ́ríkàlì súnà wal-kitab subhanallah tó jẹ́ pé ilé ilé ilé àmúbídíà ni àmúbídíà ni wọ́n ṣe ń bẹ̀ mẹ́ni ó ti mọ sàdúrà tó mọ jàkàrà wọ́n mọ láwọn ṣé kúránù mọ jàkàrà elépo ẹ́ gbogbo eléyìí ó ń súnà èdè pèrèpèrè irú rẹ̀ súnà èdè lè gbèrègbèrè irú onípẹ́ni yìí ní ìjọ tó wà mọ̀ pé á wàhálà ló ń wá rán oníbàwà fáwọn wọn náà wọ́n sẹ̀ àwọn ẹ̀sẹ̀ ìdáàmù lọ́wọ́ ẹni yẹn wá ní kọ́tò dáadáa wọn á pè òun sí ìdára ọ́fíìsì ní jẹ́ dára wọn wá ní kó mọ̀ báwọn kọ́ kó mọ̀ báwọn fílì rìpọ́ṣìtì nígbà wọn sì fílì lọ́wọ́ làwọn bá méjì kan bá ń fa ọ̀rọ̀ kan láàrin ara wọn náà bá wàlá ìrọlọ́sẹ́ indémọ̀ súnmí sàárì bàbá kọ́ lọ búra lọ́bá ní ìrọlọ́ ń pa o so tí ọlọ́run àti sẹ́wà láìlé irọ́ kò nílá àmá àti lọ sí sàárì bàbá kọ́ lọ lè búra o lè dé ibẹ̀ so lè fi mọ̀ pé tánàbí ní man halafa bi ghayri llahi faqad ashraka ẹni tí bá ń búra pẹ̀lú nǹkan míì tí kò kí ń ṣe ọlọ́run ń tọ́ ni o so ẹbọ ìbúra yẹn gbọdọ̀ jìnnà sí ẹbọ ìbúra yẹn gbọdọ̀ jìnnà sí ẹrù bíbà ẹrù ṣẹ́ni tí yẹn bá ti ń búra pẹ̀lú rẹ̀ nǹkan so òun ni pé èèyàn tó bẹ̀rù èèyàn bí èèyàn sì bẹ̀rù ọlọ́run kan ni ayé o mo ayé o mo sì kan o bá sì kíyèsí ní táwùjọ ntí mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ń gbé sáwọn ọmọ náà lẹ́mìínú lọ́sàn-án ìmojòkó mu arántí Allahu Akbar mo rí ẹnìkan ni kò gbádùn ní àìsàn ọpọlọ àgbàlagbà wá ni so ẹni wá jẹ́ nìkan tí mo mọ̀ rí mo sì rí báwọn náà ah, ah, lágbàjá àti kékeré náà ni ẹnìyẹn ni àìgbádùn ẹ̀ ṣẹlẹ̀ sí wọn a máa rántí ọ̀rọ̀ táwọn wálé wa àwọn ah àwọn ará kí ni wọn dáa àwọn ará kíní bá sí kéré kéèkéé wọn ọ̀rọ̀ sí bẹ̀lẹ̀ ìmìdì sí wọn rántí rẹ̀ ẹ̀dàkùn ọ̀rẹ́ èèyàn àwọn ará kíní làwọn ilé ìlàsà wọn gbọ́ pé á ah, àwọn ará àdúgbò kíní wọn àgbákò ni wọ́n bẹ̀ wọn so ń dánsọ ni pé àwọn ni wọ́n jẹ́ kó ya wèrè so bẹ́ẹ̀ wá ní àwùjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ṣe rí so náà ni agbọ̀dọ̀ púpọ̀ àwọn kéèké yìí kájí kó máa yé wọn pé kò sí ti ń jáyé irọ́ ni kò lè fa burú sí ọ tọ́lọ́mbá ní oṣù ní oṣù ọ kí wọ́n máa pè sí wọn lẹ́mìí láti kékeré bẹ́ẹ̀ bí wọ́n máa sọ pé ọlọ́run ni nítorí bá ṣe yàn ọlọ́run yẹn nìkan ò lè ṣe fún ìyàfọ́ ọlọ́run so n ti jẹ́ gbúgbúrú àwọn kan yẹn ìyẹn gbọ́dọ̀ mà so ẹlòmíì lára ìpayà rẹ̀ ẹlòmíì bẹ̀rù òsì ìbẹ̀rù òsì tiẹ̀ yóò sì sun lédi ẹbọ so òun kí gbúrú àwọn kan báyìí ìyẹn gbọ́dọ̀ kíyèsí bí kí wọ́n bẹ̀rù òsì pé ah ọlọ́run yàtọ̀ sí ọlọ́run yàtọ̀ ah òsì ah òsì ọ̀dà ní kankan kan yóò wá bẹ̀rù òsì bí ọlọ́run tó bá rí nǹkan tí ọlọ́run ní kọ́mọ́sí báyìí ni àá ah, eh, ní tí òun jẹ́ kí n tó sì rí omi ó ṣe o mi ó ṣe mi ó ṣe kúrò àwọn pé kí ọ̀rọ̀ lè mú ìyẹn wá náà ni àá ah. yóò ti gbà pọ́lọ̀ tí ní pé wà man yaqtul mu'mina muta'ammidan fajaza'uhu jahannam wa ghadiba Allahu alayhi wa la'anahu so wa'adda lahum jahannama ọlọ́run so gbúrú àwọn kẹtọ́ lọ sọ pé ẹni tó bá pààyàn tó mọ́mọ́ pààyàn yóò gbàgbé rẹ ní kíni òsì yìí òsì ọ̀dà gbọ́lẹ̀ oṣù àmà tó sí ilé ayé tí wọ́n ní tí wọ́n wá fi nira lò sẹ́mí ayé so tí ó sàmà rí ní tiẹ̀ náà ni eléyìí wọn gbúrú àwọn kan wọ̀nyí náà ni mùsùlùmí a ní bùkátà sí kó yé wa mọ́jú kó àwọn ọmọ wa o torí pé wa ló ní ẹ̀mí wa nítorí bá gbèsè ọmọ kékeré lẹ́mìí láti kékeré tí ó bá dàgbà náà nù so tí ó ha kú ń bẹ́ẹ̀ ní tó bá ti rìn rẹ̀ ní ẹ̀mí ọmọ kékeré nǹkan wọn rọrùn so ló fa fẹ́lómi náà yóò tó ń gbọ́ yóò gbọ́ súnà yé tán àmì ẹrù wọn ní kú mẹ́ẹ̀ náà ẹrù wọn ní kú ẹwọ̀n rí pé àwọn tó lójó náà ni afá súnà náà ni ó sì lójó kàkúrà à kí ó ah, ní wàásí ọmọ bí sẹ́mọ́ sí wàásí rẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan ẹ ti dá wàásí lọ́rin mà ẹ dá wàásí Ìbàdàn mà ẹ dá wàásí Èkó mà so tó bá dé lọ́rin ọmọ wàásí lọ́rin ọmọ lọ́rin ó ké lọ́rin sẹ́dàkùn kálùsùn tó máa ké ìlọrin kí lóun ké nù lọrin kí ni bẹ́ẹ̀ lọrin yẹn ni kó kábòsí ó ké irọ́ tó máa pa fáwọn èèyàn tó máa yí máwọn èèyàn lójú tó máa ń ní kó ké lọrin nù káà àwọn eléyìí ké lọrin púpọ̀ jù ké lọrin púpọ̀ jù so òun ni pé yẹni kí èèyàn ó kó yéèyàn yékéyéké ipe ọlọ́run wa subhanahu wa ta'ala ní ti máa ń jẹ́ kó bínú síyàn òun náà ni ẹbọ àkọ́kọ́ nù tọ́lọ́run bá kúrò ẹbọ ọlọ́run bá kórìíra rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ wà máa sá fún un bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ti jẹ́ ẹ̀tọ́ ọlọ́run la pè lẹ́bọ ẹ̀tọ́ ọlọ́run ni à ń tẹ̀ fún yàn à ń rúkú fún yàn à ń kúnlẹ̀ fún yàn ọlọ́run bá ló ní àkí ń fún ẹlòmíì gbúrú àwọn kan yìí ń tọ́lọ́run bọ̀ ọ̀fẹ́ rárá ni tí ẹ bá ti gbọ́ báwọn kí n ti jìnà sí gbogbo tó bá jẹ́ kúfúrú lẹ́yìn ṣíríkù kúfúrú kí ó jìnà sí ìfẹ̀mí tako òfin ọlọ́run ìfẹ̀nu tako òfin ọlọ́run kó kílẹ̀ àbá inú ayé alukurani kò sọ pé mi ò ní sẹ́ni Ah, àbí rọ́lọ́kẹ́ ẹmọ́ tara ń jẹ láyé ìní ṣe sò tó jẹ kó fi ọlọ́wọ́n bá ní tó bá tẹ̀ tí lè ṣe ọmọ bẹ̀rẹ̀ ọ̀hún tọ́ ọlọ́wọ́n mọ́sá sánú èmi náà o ọlọ́wọ́n mọ́sá sí rọrùn fún mi sò gbúrú àwọn nǹkan wọ̀nyẹn ní mùsùlùmí gbọdọ̀ kíyèsí mo jìnà sí gbúrú àwọn nǹkan wọ̀nyí látara pé kí ni kí wọ́n ṣe rí ìbínú ọlọ́wọ́n ọba so bákan náà ṣe rí ìbínú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala èèyàn gbọ́dọ̀ fi ìbínú tọlọ́run kí èèyàn máa sọpọ̀ fẹ́ wá ìkọ́ ọmọ kóyàn máa ṣe nǹkan tó yẹ ma máa múyàn rí ìbínú ọlọ́run látara kóyàn fẹ́ wá ìyọnú àwọn èèyàn ntẹ́lómi wá kinu tí mẹ́lómi rí ìbínú ọlọ́run ó fẹ́ wá ìyọnú èèyàn subẹ́sì ni ọlọ́run bá ní wallahu wa rasuluhu wa an tarduhu ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀kẹ́ wá tẹ́ bá jẹ́ mọ́mí ní gidi o ẹni pé kò sí tọ́kàn pẹ̀lú pé ẹnìkan yọ́nú sí mi ẹnìkan yọ́nú sí mi ní àná mo lọ àwọn umahat ẹnìkan wá béèrè béèrè kan ó ní àwọn ya kọ ohun wọ́n kórìíra ohun dípò pé áá òun ò fẹ́ lè sọ bọ́ sí kórìíra ohun tó mo fẹ́ rí wọn lójú mo fẹ́ rí wọn lójú wọ́n ní ọmọ wọn náà mo ní àwọn ẹ̀gbọ́n àwọn ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn àbúrò mi ńkọ́ mo ní gbogbo wọn náà fẹ́ràn òun nìkan iná wọn fẹ́ràn mo ní wọn ò lè fẹ́ràn rẹ̀ wọn bá wọn lòdì ìyàwó olóhùn yìí lọ wọn lòdì òkú òhun yìí lọ wọn bá wọn lọ òde ọlọmọlé àwọn olóbìnrin lé òhun yìí kó fún wọn sọ fẹ́ràn rẹ̀ kọ́dà ọkọ rẹ tó náà fẹ́ràn wọn gan wọn gbà ni kí ọmọ mi yí ọmọ mi lélẹ́yìí. tó ń kúnlẹ̀ fún wọn ni lóhun ìkúnlẹ̀ ọ̀hún ẹ̀ ń lè fẹ́ràn rẹ̀ soso wa rí bó ṣe wá ń kórìíra rẹ̀ wọn náà ojú kórìíra rẹ̀ o Bọ́sí ṣe ń kórìíra rẹ̀ yẹn ọlọ́wọ́ máa fẹ́ràn rẹ̀ ọlọ́wọ́ máa fẹ́ràn rẹ̀ anabi sallallahu alaihi wasallam nínú hadisi Aisha radiyallahu anha ní gbogbo ẹni tó bá ń wá ìyọnu èèyàn tó wá fi ń rí ìbínú ọlọ́run ẹni tó bá ń wá àwọn èèyàn tó pé èèyàn ó ń wá ìyọnu ọlọ́run kò wá kọ káwọn èèyàn má bínú sí òun ànábì sọ̀rọ̀ sọ́lá ní kọ́lọ́run ó yọnu sí i sùlẹ́yìn náà tó bá ọ lé wá pẹ́ yóò padà wá ṣe kí ni àwọn èèyàn tó padà wá láwọn tó bá kí wọn wá rí ìbínú ọlọ́run torí pé wọn wá yọnu èèyàn eléyìí nǹkan tó ní agbára jù fún mùsùlùmí ni torí pé kí ni ẹni tó bá nígbàgbọ́ tó lẹ́nu ẹ̀mí rẹ̀ lóòótọ́ pé ọlọ́run á máa bínú kò ní wá bínú ọlọ́run mùsùlùmí kó máa wò wọ́n àti gbogbo nǹkan kan ṣẹlẹ̀ yà yẹn tó kọ́dà àwọn àyè kọ̀ọ̀kan bẹ tó ṣe pé tí wọn bá dúró ń bẹ̀ ó dúró ń bẹ̀ pé dúró pé ẹ eh, bí ṣe ń sáré ṣe ń tí ṣe kí bank táwọn yẹn ń dálẹ̀ wọn káàkiri wọn tó ní kẹba lè mọ̀ kó wà ní báńkì àyèbínú ọlọ́run àyèbínú ọlọ́run kí o ti kóra ẹ̀kọ́ mẹ́ bá ti gbá tó pàdán ti kóra ẹ̀kọ́ mẹ́ fún ọkọ́ mẹ́ so tori pé kí ni ibi tí ọ̀gbọ̀dọ̀ mọ́ dúó pẹ́ ni tó ráyè tọ́lọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí ni àyíká ti ń ti ilé ti ń gbowó ilé so mùsùlùmí gbọdọ̀ jina sibe, so àbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala nínú àwọn ìsìfàtà kàlónì òun náà ni pé ọlọ́run ọba ọba ti máa ń ni abẹ ọlọ́run kọ́lọ́kọ́mọ́ ṣáà fi gbogbo nǹkan tí yẹn máa ń tọ̀ ní iṣẹ́ tí ó máa ń yún yẹn rí ìyọnu ọlọ́run kọ́lọ́kọ́mọ́ ṣáà sí ní ìrọ̀rùn fún wa so inú àwọn sifáàtì àkàlónà náà ni sifáàtì pọ́ lọ́wọ́ bá máa bínú lọ́wọ́ bá máa kórìíra nǹkan lọ́wọ́ bá máa fi àjẹ nǹkan máa fi àjẹ yàn gbogbo ntí a máa mú yàn rí ìbínú ọlọ́run àti ìkórìíra ọlọ́run kọ́lọ́kọ́mọ́ ṣáà gbélé wa jìnnà sí subhanakallahumma wa bihamdika wa wa atubu náà àwa tí a bá ní ìbéèrè ẹ jẹ́ jẹ́ kí a tún máa bá báyìí torí. nọ́mbà fọ nọ́mbà fọ ìdáhùn àwa tí a bá ní ìbéèrè má jẹ́ ká ìtàrọ torí àkókò mọbí pẹ̀lú ọsùn nọ́mbà wà. aleykum salaam. naam. àwọn tó ní mọ́sídìí nígbà tí a kọ́ dé bá bí a ti tó wọ́n gbé ìní àyè ìmọ̀ràn. ẹ̀yin àbáwọn ti sọ. lẹ́gbẹ̀ẹ́ tí ó tún tó nígbà tó di àárọ̀ tí ń ṣe àyẹ̀yẹ mọ́mù nínú tí wọ́n bá àwọn. nípa kí àyè so hadith tí ó takò ń muslim a ẹni sunan sunan abida so ti sọ̀hábà kan fẹ́ kírun sọ̀hábà kan wá fà ó wà ga dùkán ló wà nínú kíní ẹ̀gàn dùkán náà ló wà nínú rìwáyà bí bó ṣe gùn tó ká nìyẹn àyè ń ga náà bí bó ṣe ga yìí sọ́ábà yẹn wá fà padà ó ní ìgbà tó wá parí rùn òun náà sì fà bí sọ́ábà yẹn sì fà á àwọn iṣẹ́ alágídí tiwọn tó bó ti pé ó kírun tán ní sọ́ábà yẹn wá ń bi pé ah kí ló dé òun rántí níwájú òun rántí mọ́ bí bó ṣe fà òun náà ni òun tètè rántí pé àná nàbí sọlọ sọlọm náà á ànà sọlẹ́yà fi màkàn murtafi ànábì kọ̀ ká máa kírun ní àyè tó bá ga oníbó ṣe fa òun náà ló ń tẹ̀sẹ̀ rántí sọ bó ṣe wà yìí nìsín bí wọ́n ṣe lè kọ́ yàtọ̀ yìí ọbẹ̀ tá a yẹ máa kírun ní ibi tí bẹ́ẹ̀ máa ń kí báyìí náà sọ kí mọ́mọ́ ọmọdún nísàlẹ̀ báyìí sọ Allahu a'lam náà. Ah, ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tó wà ń bẹ̀rẹ̀ ó ní ẹ̀dá kan kí ni kí ni kí n ṣe nípa ọ̀rọ̀ tí ẹ sọ wípé àgbọ̀dọ̀ kí lọ́dọ̀ onímídíà àgbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní lọ́dọ̀ onímídíà wọ́n ní ní school ọmọ àwọn àwọn staff tí wọ́n máa ń kọ́ wọn tí wọ́n bá ti parí school ní class tí wọ́n wá pé ọmọ òun sí staff onímídíà ló wà lẹ́nu bí a pé yẹ ìṣesí mídíà wà ní ẹ̀dí máa rí lára ẹ̀ wọ́n á ní kí ni káwọn ṣe nítorí pé àwọn ti mí ti àwọn management pé nínú àwọn tẹ̀ gbà yìí láti máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn àwọn ọmọ ní bídíà wà nínú wọn ìmúra bídíà ni wọ́n múra wọ́n sọ pé àṣà lè lé wọn sá wọ́n já àwọn excuse wọ́n tọ̀ kí ni kóòmù ṣe. ṣẹ́rí tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sukùtù wa pé ibi tí wọ́n ibi tí ọmọ ọmọ lọ ilé tó jẹ́ skul àwọn onísúnà ni tuntun yìí kọ́ wá gba àwọn oníbídíà sí i ṣẹ́rí nígbà míì ọlọ́run wa máa ń lo irú wa ń bẹ̀rù ìmí tó bá wá tó bá kọyàn ní ìbẹ̀rún ṣàpẹrẹ skul ní sinwọ́n ní syllabus tó ní tábìlì ọmọ kọ́ wọn ní so tó yẹ pé wọ́n sì máa ṣọ́ tí ò ní lè máa sọ ọ̀rọ̀ fídíà fún wọn tí ò ní lè máa kú níbi tí wọ́n là kalẹ̀ ní syllabus wọn bọ̀ tí àwọn ilé kéwú tí mo ń sọ yìí àwọn ó di di pẹ̀tẹ̀bọ fídíà kalẹ̀ ní ṣẹ̀dígẹ́tẹ̀ báwọn so ó yàtọ̀ sí irú ìdájọ́ yàtọ̀ sí skul ẹgẹ́tì tó yàtọ̀ bí kí onírin lọ sí ìdájí àbí sanawi tó pé gbogbo ń tàbà mọ̀ sí báyìí bídíà náà ẹ̀mọ̀ ní sí ọ̀n bídíà tí ó wà ní skul ó tó bẹ̀ kó lóun organize prayer fáwọn ọmọ kò tó kò tó kó ní ọya ẹjẹ́ká sàdúrà ẹjẹ́ká pín kúránì yìí lọ́wọ́ ẹnìkà kò so tán bá ni kọ́lẹ̀ ẹni pọ́pọ́lọpọ́ ń gbà mí gan tó bá ti so látara pé àwọn náà ti mix pẹ̀lú tó bá jẹ́ onísúnà àmọ́ kó jẹ́ pé ẹ̀rí pé léwe bídíà sapala ní kún bídíà lọ́dá kí ní ilẹ̀ tẹ́gẹ́tẹ́ wà bí kẹ́ni kọ́ dálé kílẹ̀ kó ní mádù Ibrahim Niyasi àbí mádù Amada Tijani kí ní kíkọ́ ní ọmọ ọmọ rẹ̀ lọ́bẹ̀ a ah! kí ló mú lọ lé sí mẹ́ o ó tó wọn ti kọ́ ọmọ rẹ̀ ọkọ̀ sàlátù fati ọmọ rẹ̀ ọkà yàrá tó kà má lẹ́nu kọ́ ni àtàfíìsù wọn máa kúrò ní mẹ́gà kí ni tàfíìsù tó jẹ́ tálùsùn náà tó kéré tó mú wọn lọ sùúrù àwọn èyí tí táwọn sọ nìyẹn so wallahu a'lam. wa alaikum assalam. ẹ ǹ tí mo sọ náà nìyẹn pé kódà kí wọn máa débẹ̀ kí wọn máa fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àbí kí ọkọ tó máa pẹ́ kó pé kó máa pẹ́ ju nítorí kó kó fẹ́ ṣe lọ ẹ̀fẹ́ tó lè máa parí kí wọ́n lè lè tó máa ṣe fáàrí kẹ báńkì ni mo wà nìkan wọn lè gbé tó wọn báńkì ni wọn lè gbé kí ni ó yẹ kí yóò kẹ́mi yóò ká òkè nínú àyè wọn pé àyè tí mo wà yìí á àyè tí ò dáa ni so tí wàá pé bóyá hájà tí pé dọ̀rúrọ̀ yẹn ni pé necessity ló mú mi dé irú bíi kọ́dà ṣe pẹ̀lú Albani rahimahullah àwọn ni kí wọ́n máa kọ owó síbẹ̀ ni kí wọ́n máa kọ owó síbẹ̀ kí wọ́n máa kó pamọ́ síbẹ̀ rẹ̀ so àwọn ìròyìn òun ṣe nǹkan tó rọrùn ṣe tó ń ṣe rẹ̀ eh, ìjọba náà nìsìn àbí ẹni tó fẹ́ sẹ́ndì owó kàṣí láti lè kò sí mẹ́sí fẹ́ ṣe ṣe gẹ́tẹ̀ báwọn so náà ni kí wọ́n mọ̀ pé á ah, necessity ló mú mi dé ibi yìí tí wọ́n lọ àrẹ̀lẹ̀mù alaikum salam bẹ́ẹ̀ni ìyàtọ̀ ń bẹ láàrin ṣírkù àti kúfù ṣírkù wọn ní ṣe pẹ̀lú kí n gbé ẹ̀tọ́ ọlọ́run ọba èèyàn àgbé sim kan mi ẹwúrú tí mo wílẹ̀ kan òun kí n búra pẹ̀lú ẹ ọlọ́wọ́n ba ló ní ìbúra kọ́ wa fi àbí ẹrù bíbá ọlọ́wọ́n ba ló àmọ́ ní sáà kúfúrú lápò kúfúrú tiẹ̀ wọn ni pé èèyàn ọkọ̀ nǹkan kan nínú àwọn nǹkan tó jẹ pé nǹkan tí ó nílẹ̀ bí alákòójú ni kí ni ìkírun ma sọ̀kọ́lọ́ ní kírun ní ìkírun ma ẹgẹ́tẹ̀ báwọn kíkọ́ ń kódà tí ò bá ṣẹ́ bọ́ kọ́kàlóhùn òkírun mọ́ náà ni so ó ti ṣe kí ni ó ti ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run ọba nù torí ti kọ́ àyà kùránì tí ọlọ́run ní pé ẹ kírun ó ti takò nǹkan wọn nù ó ti so nígbà míì ìyẹn lè ṣe ẹ̀yẹ lásán pípé ẹ̀yẹ yẹn fọlọ́run sí ẹ̀yẹ àbí yẹn fi ànẹ́bí sallallahu alaihi wasallam sí ẹ̀yẹ sọ àbáyà kùránì yẹn sí ẹ̀yẹ kúfúrú nù ẹ̀rí wíkẹ́ ti kó wa ṣoṣe ti kẹ̀kẹ́ pẹ̀lú ọlọ́run o gbẹ́tọ̀ ọlọ́run síbòmí ẹgẹ́tẹ̀ bá wọn àmọ́ takò nǹkan kan ni ọlọ́run kò ní kúfúrú so wallahu a'lam. náà nínú ìbéèrè tí ó tún àmì rẹ̀ nígbà tí ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyọnu ọlọ́run àti ibi ọlọ́run bá ti máa ń bínú wọ́n á ní gbólóhùn yorùbá tí wọ́n sọ pé ọlọ́run ò ṣe ni bẹ́ẹ̀ ló ń ṣe. ọ̀kẹ́ tó báwo ni ó ṣe rí àbẹ̀ gbólóhùn yẹn tó ẹ pé wọ́n bá fi àkídà tó dáa bọ̀ nípa pé ọlọ́run ọba ò ṣe bíi orí lọ́lọ́wọ́ bá máa ń ṣe é rí pé ń bẹ nínú àwọn nùsùsù gan tí anabi sanu máa ń fi yin ọlọ́run yóò ní alikhairu biyadik washarru la alikhairu ilayka washarru la ilayka yẹn pé orí ọlọ́wọ́ bá ní òní a lè fi aburú ti sí ọlọ́wọ́ bá ó ti bàbá kì í ṣe pé ọlọ́wọ́ bá ọmọ sí kì í ṣe pé ọlọ́wọ́ bá kọ́lọ́ dá aburú yẹn a máa gbọ́dọ̀ máa ní orí ọlọ́run ìwà sábúrú torí tí wọ́n rí lábúrú kò kí ń sábúrú lọ́dọ̀ ọlọ́run ó ti ọdọ́ tí ó jù sí ẹni tí ń jọ àbúrú pé alákòjú ẹ̀sìn kò fún ọ kọ́ ni orí ọlọ́run máa ń ṣe kìí sábúrú ẹ̀tíkẹ́tẹ̀ bá ń kọ́ àgbà pé àìlówó rẹ̀ yìí ayé ní ń fà ẹ̀rí pé yẹn àkídà àwọn kan ní o tó ti mọ̀ polongo rẹ̀ lórí rédíò pé ògo rẹ̀ ògo ògo wà fún ẹ ògo

ìgbàláwo òun gan gbára ẹ̀là lẹ́ntí ń bọ̀ gan tí òun gan lè gbára ẹ̀là ká tó wá ní ọgbẹ̀ nìkan là so kọ́lọ̀ kan ṣá sànú fún wa òun ni pé tí wọ́n bá gbà pé ọlọ́run ọba ọba tí kò kí ń ṣe aburú ni ó ti yé báwọn àmọ́ kì í ṣe pé kọ́ lọ́dá aburú òun lọ́dá aburú ẹ̀kẹta àmọ́ kì ṣe pé kọ́mọ́ rí pé ah, ọlọ́run ti fàbúrú ṣe mí ó ti fàbúrú ṣe lágbájá kankan àmọ́ ìmọ̀ sí ọlọ́run ọba ni aburú yẹn fi ṣẹlẹ̀ àkídà tó yẹ ká kíyèsí lọ́rọ̀ yóò tó yẹ ká ó sì wẹ́ lágbóyè ẹ wò lápèjúwe kọ́mọ wa kíláàsì kí tíṣà kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ́ wá sí fún wọn sọ̀rọ̀ pé tíṣà ni ó fẹ́ lé ọmọ tó bá gbòdo àbí tíṣà ni ó sì pàṣẹ ọmọ tó bá tó bá pàṣẹ òun ní ọmọ akí pépà rẹ̀ tó wá lé ní tíṣà sì fẹ́ lé mi a ó lọ fẹ́ lè dé sẹ́gẹ́dẹ̀ báwọn a àbúrú sì ṣẹlẹ̀ sí mi àwọn ọmọ ni ọlọ́run sì fa àbúrú sí mi a so bó ṣe jẹ́ nìyẹn náà. Ee, náà ni ipe ọlọ́run ló dá náà ní jẹ́bẹ̀ àwọn kìí ṣe pé òun ni bí ń kiri pé wà ní òun ló pé ẹgẹ́tẹ̀ sí wọn lọ́wọ́ lọ́wọ́. Hijama. okay bẹ́ẹ̀ni hijama mẹ́nu súnà náà sallallahu alaihi wasallam so kọ́lá náà sallallahu ròyìn àwọn ìwòsàn tí ń bẹ lára hijama ṣiṣẹ́ mẹ́nu sọ́lọ́ Bukhari mẹ́nu Muslim àtàwọn kútùbù súnà nìmí so bẹ́ẹ̀ sì ni ẹ̀rí wà fún un bí kí wọ́n ṣe òkè tó bá jẹ́ bí láti ọwọ́ 21 kìíní kan kankan ní ọwọ́ àbí ilẹ̀ bí àbí kankan àwọn odd number sánidé alábìnrin kí wọ́n so kọ́wájú kí wọ́n àwọn eh, experience experience fún ẹ̀ tó bá ń ṣe sọ̀rọ̀ náà máa èyí tí ẹ ti ra sọ́ọ̀lẹ̀ báwọn so iná ni àmọ́ wà ní súnà náà sọ̀rọ̀ náà sọ̀rọ̀. àwọn déètì yẹn ti déètì yẹn mọ̀ mọ̀ lọ́tí mi mọ́ta àwọn ọjọ́ déètì déètì déètì àwọn déètì dé òun mi mọ́ mi mọ́ àwọn déètì mọ̀ tó mọ̀ odd number. ní oṣù ojú ọ̀run sí ni o so náà ni mo náà lọ́dá mi lójú dáadáa so wọ́n lọ àìlọ́ náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك